káàbọ̀ sórí ètò ètò yín ètò àṣírà yín pẹ̀lú Yèyé Oge Oriental àti bàbá àlùbáríkà owó ẹbí dànù ní ìlú Ìgbódú lórí ètò lẹ́nu kí la mú wá fún yín káàbọ̀ sí inú oṣù tuntun oṣù àlùbáríkà oṣù ìdùnnú oṣù ìkẹ́ ẹ̀ láṣẹ náà bó ṣe máa rí nìyẹn ṣọ bàbá wà níkàlẹ̀ ọwọ́ àṣàdúrà fún àwọn aráàlú lẹ́kọ̀ọ́. o àáríjẹ àárímu àárínà wọn ò ní dé níbi kọ̀ọ̀kan wa mọ́ búùtù lọ ìlú òyìnbó fún ara wa láwọ̀ pílẹ́ẹ̀nì lọ tó rọ̀rọ̀ nàìjíríà ó dá àwọn kan wọ́n dé wọn mọ́ búùtù lọ wọ́n ra ẹlòmíì gan-an lé ní wọ́n dí òun mọ́ sálẹ́sọ̀ ọ̀kọ̀ kóun sápò nàìjíríà hmm. ọlọ́run dákùsánú wa o wọn lè wa kó ń lu yìí o wọn jẹ arógun ìdààmú o wọn jẹ arógun wàhálà o wàláhùlà wàlà kùwátá ìlàbìlà ayé àṣẹ. ìlàzíìmù náà ni ẹ ti wẹ ṣùgbọ́n bàbá lèmi fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nǹkan bíi tá à ń lọ ìkó òjì ibi tá a máa yà sí òun ló dà pọ̀ máa pọ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa oṣù tí a wà oṣù kejì ọdún tí wọ́n ń pè ní February irú ìràwọ̀ wo ni February irú àwọn ọmọ wo ló ń bí bẹ̀rù àwọn olùràwọ̀ wo ló máa ń gbé wáyé. ṣe rí oṣù february ìmọ́lẹ̀ ni ọmọ ìmọ́lẹ̀ ni wọ́n hmm, wọn kì í ṣe òun òṣùpá ni wọ́n. wọn kì í ṣe òun. Hmm, òṣùpá ni wọ́n òṣùpá yẹn ó dàbí pé nǹkan tó tutù tó wá mọ́lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ oṣù yẹn ọmọ mẹ́rìnlá oṣù ni ó máa pọ̀ jù ń bẹ̀ mẹ́rìnlá oṣù pé nítòsù bá lé ọjọ́ kìíní ọjọ́ kejì oṣù ọjọ́ mẹ́rìnlá pé oṣù di ọjọ́ ìlà yọ̀wá mọ́lẹ̀ ìgbà yẹn níjọ́hun àwọn àgbà wọn láwọn fẹ́ ṣègbéyàwó ṣe wá mọ̀ pé kò sí pé à ń tanná kò sí pé à ń fa jẹnẹrétọ̀. kò sí náà jọba àwọn ọ̀gbọ́njúbá náà jọba ojú wa ló dé ṣòkòtò tẹ́yìn obìnrin ń wọ̀ báyìí ojú wa ló dé kóbìnrin ọ lọ nílé ọkọ kó dijọ́ kẹfà kó tó padà wálé bóun lọ mọ́ kò bá wa ń bẹ̀ ojú wa ló dé ṣe wá rí ọmọ oṣù yẹn gbogbo nǹkan wọn bí àárín ní máa bọ́ sí bí mẹ́ìnlá òṣùpá yẹn á ti wá yọ torí tí wọ́n bá fẹ́ ṣègbéyàwó ní oṣù yẹn wọ́n wá ní ẹ̀rùn tó ń bọ̀ o á ṣe ràṣídá lọ ilé ọkọ o fàṣírà náà lọ o ràṣídí ọmọ mi náà gbéyàwó o wọ́n wá ní àwọn fẹ́ ṣègbéyàwó ajẹnu ẹ̀rùn torí oṣù yẹn kì í sábà bọ́ sínú òjò gbogbo ìgbà tí máa ń wáyé láyé sóńgẹ̀tì ọ̀rọ̀ mi ẹ pé kí n gbọ́. inú ẹ̀rùn. kí ni ó kọ oṣù náà. February. February inú ẹ̀rùn ní bọ́ sí nǹkan yẹn á wá bọ́ sí oṣù kẹwọn á wá fi nǹkan yẹn sóṣù mẹ́rìnlá mẹ́rìnlá oṣù mẹ́rìnlá yẹn ni pé oṣù ti fẹ́ dá mẹ́rìnlá yẹn oṣù ti kọjá pé ìlàjì àbọ̀dá méjì ṣẹ́gẹ̀tì ọ̀rọ̀ mi òṣùpá ọjọ́ mẹ́wàá yọ mọ́lẹ̀ díẹ̀ jọ mọ́kànlá yọ mọ́lẹ̀ díẹ̀ jọ méjìlá yọ mọ́lẹ̀ díẹ̀ tó bá wá di oṣù jo òṣùpá jọ mẹ́rìnlá yẹn á wá mọ́lẹ̀ wọ́n á wá mọ́ ṣègbéyàwó oníbẹ̀m̀bẹ̀ á máa lù béèyàn bá wà bí òpó náà kan sí méjì tó bá wà nínú gbó a mọ ríra wa a wà mọ jó kálukú ọmọ yọ pé à ń ṣègbéyàwó ní february o ọmọ february lọ ilé ọkọ o ìgbéyàwó a wá dùn ìmọ́lẹ̀ ni wọ́n irú wọn wọ́n lè ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ irú wọn wọ́n lè ṣiṣẹ́ pé à ń ṣiṣẹ́ pé ká mọ́ ṣiṣẹ́ bí à ń wa pléènì irú wọn wọ́n lè ṣiṣẹ́ kí wọ́n máa ṣe nǹkan òwò kí wọ́n rìnrìn àjò lọ kí wọ́n rìnrìn àjò bọ̀ so ọ̀rọ̀ mi ọmọ oṣù yẹn wọ́n wá máa nígbèjà àtakò bíi pé kí wọ́n lọ kó kù díẹ̀ kó níyanjú kó kí fàṣẹyìn fẹ́ wá ń kí wọ́n mọ fẹ́rẹ̀ èèyàn kí wọ́n mọ sóore fún èèyàn kí wọ́n mọ fibi sù padà fún wọn ó mọ̀ ń wáyé fáwọn ọmọ oṣù yìí nígbà tó bá wá rí bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ oṣù yẹn wọ́n nídìí láti jẹ́ pé gbogbo nǹkan èso kí wọ́n fi ṣe nǹkan omi fún wọn wọ́n sí ń wọn ò sí ń wọ́n fẹ́ràn kẹ́ẹ̀gbẹ́ torí gbogbo ọmọ oṣù yẹn ẹlẹ́gbẹ́ ló máa ń pọ̀ jù nínú wọn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ oṣù february yẹn ẹlẹ́gbẹ́ ló máa ń pọ̀ jù nínú wọn omi ìfẹ́ máa dàyà lójú tá fẹ́ máa tán atọ́ àkókò gbà tó yẹ kó lọ́kọ kò ní fẹ́ fọ́kọ èyí tó jọkùnrin kò ní fẹ́ fẹ́yàwó wọn wá máa ní wọ́n máa ilé ọmọkọ wá eléyìí tó bá ti fẹ́ díẹ̀ ayọ̀ lọ́kàn ẹ̀ eléyìí tó jọkùnrin afẹ́díẹ̀ ayọ̀ lọ́kàn ẹ̀ ọmọ February sì lọmọ yìí ọmọ ìmọ́lẹ̀ ni wọ́n máa ń jẹ́ bọ̀tí wọ́n máa ń ṣiṣẹ́ ẹgbẹ́ fún wọn kí wọ́n má máa dá àwọn ìyá lójú àwọn fúnra ara wọn náà wọ́n máa ń fẹ́ràn ke èso láti máa jẹ tó bá ọmọ February yẹn tó bá ra ọ̀gẹ̀dẹ̀ fún wọn bó ra pineapple bí ó ra ọsàn àbí fúláwà sógẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi àjọ lójú wọ́n fẹ́ràn kan ìmọ́lẹ̀ tó rọmọ ìmọ́lẹ̀ ni wọ́n wọ́n á wá tẹ́ bá fẹ́ ṣe iṣẹ́ wọn wọ́n á wá gbé kinní yìí wọ́n á wá gbé igbá kan síwájú wọ́n á fi ọsàn síbẹ̀ àgbálùmọ̀ síbẹ̀ gbogbo nǹkan tẹ́ èso wọ́n á wá gbé fúláwà sáàárín wọ́n á wá lọ́sẹ̀ ẹgbẹ́ tí wọ́n á fi wẹ̀ á wá ró aṣọ funfun àbí kọ́ wọṣọ funfun adéfìlà funfun wọn wá ní kọ́ ọmọ kòrí gbá yẹn ọmọ oṣù yìí wọn wá máa kọrin fún tako oṣù yẹn kí n tó gbọ́ o ọmọ february ọmọ wa ní ọmọ february o ọmọ mi èrèké rẹ rí o oúnjẹ rẹ ọ̀gẹ̀dẹ̀ rẹ rí o oúnjẹ rẹ ọsàn rẹ rí o oúnjẹ rẹ ìmọ́lẹ̀ ní o oúnjẹ rẹ february o ọmọ mi tó bá ń ṣe bẹ́ẹ̀ fún inú ẹ̀ á máa dùn wọ́n á wá gbé igbá yẹn lé lórí á gbé fúláwà yẹn á lọ ṣe á lọ wẹ̀wẹ̀ yẹn lódò kò wá ní da ọsàn àti gbogbo kinní yẹn kò ní rí bó ń da sómi o kò ní láìkì kó da sómi kó mọ̀ rí á fẹ́ gbé ìṣẹ́jú e omi pọ̀tí igbá yẹn á ṣe lọ́sọ̀ọ́ á gbé fúláwà yẹn padà wọ́n fẹ́ mọ̀ ó yẹ kó wọ́n mọ̀ ní fúláwà nínú ilé níbi tí wọ́n bá máa wà. ní àwọn ọmọ February. ẹ àwọn ọmọ February ó yẹ kó máa tó bá kọ́lé ó yẹ kó máa wọ́n máa fẹ́ràn fúláwà láti máa gbìn síbẹ̀ nǹkan funfun láṣọ wọn ọmọ February kùn òkú dá kó máa sùn sínú òkùnkùn ọmọ February kò yẹ kó máa wọṣọ dúdú ọmọ February kò wọn ò fẹ́ràn ẹ̀tàn wọn ò fẹ́ràn ẹ̀tàn. ṣùgbọ́n ṣé fún ẹ bá rí ilé ìwọṣọ pupa. irọ́ nǹkan wá wọn nǹkan white tó bá pupa tí wọ́n bá wọ̀ yẹn ó lè jẹ́ pé kí wọ́n ya fúláwà sí i gbogbo nǹkan tó jẹ mọ́ fúláwà yẹn nìkan tí wọ́n fẹ́ràn nìràwọ̀ wọn náà dẹ̀ fẹ́ràn tí wọ́n bá ti wá lò bẹ́ẹ̀ yẹn wọ́n gbọ́dọ̀ wá máa dirò ẹgbẹ́ yẹn fún un wọ́n wá máa ń ga wọn ìfẹ́ dóúnjẹ jẹ. jẹ wọn ìfẹ́ ọmọ February ìfẹ́ dóúnjẹ jẹ ìfẹ́ ká wọn èdè fẹ́ dá wà wọn ò kí ń fẹ́ ń dá wà wọn fẹ́ kó jẹ́ pé gbogbo ibi táwọn bá wà wọn yìí wá ọmọ February yìí wá lọ́rọ̀ àṣírí ibi tọ́rọ̀ wọn burú sínú wọn sì tún sọ̀rọ̀ àṣírí fún ọ̀rọ̀ mọ̀jà gbọ́ wọn sọ fún ọmọ February wọn ò fẹ́ràn àbòsí wọn ò pọ̀ lọ́rọ̀ wọn ni wọn èfi fẹ́ kéèyàn dà wọn téèyàn bá ti lè dà wọn báyìí wọn ò ní gba tó ń tọ̀ wọn mọ́ wọn ò ní gba tó ń tọ̀ wọn mọ́ tí ọkùnrin bá ti tàn wọ́n wọn ò ní fẹ́ fẹ́ mọ́ wọn èsì wọn èsì sábà flirt ọkùnrin tóbìnrin wọn bá ti rí òun náà ní fẹ́ mọ́ wọn ò mọ̀ pé wọn ò mọ ìfẹ́ àwọn náà mọ ìfẹ́ pín bọ́tí iṣẹ́ wọn ó jẹ mọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ wọn ó jẹ mọ́ òwò ṣíṣe iṣẹ́ wọn ó jẹ mọ́ nǹkan èso títà iṣẹ́ wọn ó jẹ mọ́ nǹkan tútù iṣẹ́ wọn ó jẹ mọ́ pé kí máa sùn síbi nǹkan ìmọ́lẹ̀ oorun wọn. kọ́lẹ̀ máa rìnrìn àjò. arìnrìn àjò ni wọ́n máa ń pọ̀ jù nínú ọmọ February wọ́n máa ń wà nírìn àjò bó tí bá wá dé rìn àjò wọn lórí ọ̀rẹ́. àjò. lórí ọ̀rẹ́ torí pé àwọn fúnra ara wọn ò láṣìírí ọ̀rọ̀ ọmọjà gbọ́ wọ́n sọ fọmọ February yóò pọ̀ lọ́rọ̀ yóò sọ. wọ́n dẹ̀ ti gbọ́kànlé èèyàn tó ti kò ní níyì lójú ẹ̀ mọ́ àwa wá tí oṣù bá ti di jọ́ mẹ́yìnlá lèèyàn máa ṣe nǹkan ẹgbẹ́ wọn fún wọn oore wọn tó lọ yẹn àwa máa padà aláàánú àwa dúró tì wọ́n torí wọ́n máa ń rá láàánú o wọ́n máa ń bá láàánú pàdé o wọ́n máa ń lórí èèyàn gidi àwọn náà dẹ̀ máa ń wà bí ipò ńláńlá bọ̀tí wọ́n fẹ́ máa ń ní ìjákulẹ̀ wọ́n tètè débẹ̀ wọ́n tètè débẹ̀ ẹjọ́ oṣù bá wá dijọ́ mẹ́rìnlá gbogbo nǹkan tẹ́nu ń jẹ wọ́n á lọ ha fáwọn oníbàárà wọ́n á ṣe bẹ́ẹ̀ fún wọn wọ́n á gbé tètè odò wọ́n á gbé fún tí ò bá sí bẹ́ẹ̀ mọ̀mọ́ rẹ̀ abẹ́ nìyẹn wọ́n wá mọ porúkọ rẹ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n dì yẹn wọ́n wá bá a gbé òde tí omi ó yẹ kí fúláwà kó máa wà ní gbèrí ẹ̀ àbí kó máa ní fúláwà nínú ilé nǹkan e, òdòdó ní nǹkan wọn ó sì jẹ mọ́ ìràwọ̀ wọn láti máa lò ọmọ February ọ̀gbọ́dọ̀ máa sọ pé òun fẹ́ ṣẹ́fá torí pé òdòdó ni nǹkan funfun nìràwọ̀ wọn mú ajé ni wọ́n lè ṣe ajé olókun wọ́n lè gbé ajé wọlé wọ́n bomi sí kí fúláwà wà lórí ẹ̀ wọ́n máa yọ ọmú gbogbo nǹkan á máa tùbà á máa tùṣẹ́ fún wọn ọ̀tí ọmọ oṣù yẹn kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ṣe family plan àbíkẹ́lẹ̀ máa ń ṣe orí tí wọ́n bá ti dọ́mọ dúró àti tètè tó rọ́mọ bí ìfẹ́ mọ di nǹkan fún wọn ṣẹ̀ǹgẹ̀tì ọ̀rọ̀ mi tó bá ti lọ́kọ wọn bí tí wọn ò bí wọn ṣe ìràwọ̀ wọn ò sì mọ bímọ káàkiri ẹni tí wọn bá fẹ́ kí wọn fẹ́ bí fún bí kó jẹ máa tọ́jú ọmọ ẹ ìràwọ̀ wọn ní ìfọmọlẹ pé bàbá iṣẹ́ mi ẹ jẹ́ kí n fọmọ ẹ lẹ tó bá jóbìnrin ìràwọ̀ rẹ̀ ó ṣe torí ẹlẹ́dàá wọn pẹ̀lú ọmọ wọn ló fẹ́ jọ máa ń gbé fúláwà dúdú fúláwà funfun fúláwà pupa wọ́n jọ múlé tira wọn ọ̀kan èyíyà kan òdòdó ara mi kọ́mọ kúrò wọn tó fi ṣàdúrà fọmọ february gbérawọ̀ wọn sì jẹ́ nìyẹn. Hmm, ọ̀rọ̀ ńlá oníṣókí lọ gbòógì kì í dùn púpọ̀ wẹ́ńdẹ́jọ́ ọmọ february yìí àsìkò lélẹ́yìí láti wá gbọ́ ẹ ṣe máa rìnrìn àjò ayé yín tí gbogbo ẹ̀ máa wá sí ìmúṣẹ fún tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ lè kàn sí bàbá lù. wọ́n wá ní gíláàsì tán bá wá ra gíláàsì tó jẹ́ onígun mẹ́rin orúkọ hàn má jẹ́ sọ tán olórúkọ ọlọ́run tí wọ́n wá máa pè sí i tó jẹ́ pé wọ́n á máa wò ó báyìí ohun rírí tí wọ́n wá ń wá yẹn ni wọ́n máa wá wá wọn ni wọ́n máa wá wá wọn. ìyẹn ọmọ february nìkan ló ní o òun la ṣe sọ yìí pé ìwọ tó bá jẹ ọmọ february àbí o fi ọmọ february àbò bí ọmọ february ẹ kọ sí bàbá àlùbáríkà wẹbìdànù fún ìtọ́sọ́nà àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti ìbẹ̀ṣẹ̀ tó máa ṣe é ẹ kàn sí wọn níbikíbi tí ẹ bá sí mẹ́mí ṣọ̀pẹ́ dé kòdú garage ẹ mọ̀ tó lọ sí ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní gbódú junction tàbí kẹ́ ẹ pé zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two gbogbo wa ni a máa jèrè iṣẹ́ ọwọ́ wa o ọmọ February kàn sí bàbá àlùbáríkà ire o ó dáa. hey thanks for watching this video subscribe on our youtube channel subscription is free. 0080597807 for your event coverage. Thanks.